بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أكف فورا وباء ترويك يا ترويك يا رفواسواج وكاوى نبي ومحمد صلى الله عليه وآله وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد نرى تقلبك و... قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره وَإِنَّ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِنْ رَبِّهِمْ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُونَ ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتك وما أنت بتابع قبلتهم وما بعضهم بتابع قبلة بعض ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم إنك إذا لمن الظالمين adapẹ fún wọn lọhùn ọtọrọ ìkẹ́ ọtọrọ ìkẹ́ fún ẹni ìkẹ́ ẹni ìkẹ́ nabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní àyà ọgọ́rùn ó lé mẹ́rin lógójì ọlọ́run ní ọ̀rọ̀ nípa kíbílà tí ọlọ́run bára pò jíṣẹ́ ńlá láṣẹ kó máa dojú kọ léyìí tí ó jẹ́ nǹkan àjòjì tó jẹ́ nǹkan mérìírí tó jẹ́ nǹkan tí kò jókòó lọ́pọlọ àwọn aláìmọ̀kan nínú àwọn èèyàn tí wọ́n jọ ṣẹbọ àbí wọn ahlul kitab ọ̀rọ̀ yìí lọ́lọ́run bá ti ń ṣe àlàyé rẹ̀ fún wa láti bèrè ayé ẹsẹ̀ yaqulu sufaha ọlọ́run wá tẹ̀síwájú pé qad nara taqalluba wajhika fis samaa ìwàna Muhammad sallallahu alayhi wa sallam asọ̀lẹ̀ yìí náà lánàá nù ọ̀rọ̀ àwọn ọlọ́run ti rí gbígbójú sókè rẹ tó ń gbójú sókè ní gbogbo ògbà tó ń wo sẹ́mà ní gbogbo ògbà tó ń para ìmọ̀ wo ní gbogbo ògbà tó ń retí sísọ̀kalẹ̀ wáhì tí ó ṣe ìfinilẹ̀ kó máa ń kọjú sí Káàbà àwọn ọlọ́run rí a rí i. pé wọn náà ń gbẹ̀ngbẹ́ rẹ̀ ń wọ́n kó já sí wípé ìrìn àjò láti sí Madina ìdè Madina yìí náà kó já Kaaba náà ló máa dojúkọ àmọ́ táwọn ọlọ́run ò tí ì ṣe òfin rẹ̀ táwọn wáyé ọ àwọn ọlọ́run rí wípé òun dààmú òun gbogbo ìgbà kọ̀rìnàrà taqalluba wajhika nínú ẹ̀kọ́ tí àwọn afá tí wọ́n fojú tọ́rọ̀ gbàgbọ́ fún wa tí wọ́n máa ń ṣe lálàyé inú tíra wọn oníwípé kọ́d tó bá wọlé tọ́ fílìl mount yóò mọ̀ túmọ̀ àtàkìk àtàkìk inú èdè abínibí wa òun ni kágbé nǹkan ti ṣẹlẹ̀ àwọn àǹfààní lẹ́pọ̀ ti ṣẹlẹ̀ bí kọ́d afúláhà almuminun pé àwọn mùmíní òótọ́ wọ́n ti jèrè o ọlọ́ọ̀ni kò sí iyèméjì ẹni èrè ẹni ọlá ẹni ọlà làwọn mùmíní wọ́n ti jèrè ó dà wọ́n lè lárúbáwá tí kọ́rí ìbáwọlé tó fi ìlmùdọ́ọ̀rẹ́ yóò sọ di àtẹ̀kìlìl òun ni nǹkan tí èèyàn ń wò níwò pé ó súnmọ́ kó rí bẹ́ẹ̀ ó sì súnmọ́ kó má rí bẹ́ẹ̀ darkness wà nínú ìlú kọ́dí pẹ̀lú fẹ́rẹ̀mùdọ́rà rẹ̀ lápèjúwe tí ẹnìkan bá ní so travel wà ní kọ̀dọ̀ sáfìr ó lè ṣeéṣe kí n ṣe ìrìn àjò ó lè ṣeéṣe kí n ṣe ìrìn àjò ìwọ náà kò tí ì dájú lẹ́mìí ti tiẹ̀ náà àwọn ọmọ náà bá lo kọ́dí yìí ó lè ti fíìlù mọ́dínú kuránù ni ó lè ti fíìlù mùdọ́rà ni ìtumọ̀ kíní kejì náà ni àtàhákùrú wọ̀tàwákùrú ẹni tó ti ṣẹlẹ̀ ní síwájú ilé ẹ̀sìn pọ̀nù Qur'an inna rabbaka qad ya'lamu Allahu alladhina yatasallaluna minkum liwatha dáwọ́dájú ọlọ́run ní òun ti mọ àwọn tó ṣe wípé wọ́n yọ rìnrìn nínú yín nírìn pé kẹ́nìkan má rí mi ó ti yé mi ọlọ́run kì í ṣe pé bóyá ọlọ́run mà bọ́lọ́run wò mà irú ẹ̀ náà ni eléyìí kọ̀dínọ́rọ̀ kì í ṣe pé abọ́lọ́run sọ wípé àbáárí àbáárí ìmáàdà kọ̀dọ̀rọ̀ ẹ̀yìnà ìwòjíṣẹ́ àti gbígbókè gbójúsókè rẹ nu gbogbo tó ń parẹ̀ mọ́ gbójúsókè tó ń wo sẹ́mà kí ló ń wá sẹ́mà tẹ̀ntọ́fẹ̀ nùzúlà lẹ́wàhì tó ń retí sísọ̀kalẹ̀ wáhì tí ó fi ìdí rẹ̀ nílẹ̀ wípé kó máa kọjú sí Kaaba lẹ́yìn náà ká mú ẹ̀kọ́ kan nú ẹ̀ wípé mùsùlùmí inú Islam gbogbo tí wọ́n bá ti pè ní ẹ̀sìn kó tó dìgbà kó ṣe etí kó bi àwọn àfáà léèrè kí ni ṣẹ̀ríà Islam sọ lé lórí lọ́fi sọ pé àlẹ́ aslu fil ibadat al-man'u ìpìlẹ̀ níbi àwọn iṣẹ́ ìjọsìn inú Islam ó ní restriction ó wà restricted kóra dúró náà ẹja wádìí sẹ́ẹ̀rì ń bẹ fún tó ní ayẹ́rù náfìlà báyìí sẹ́ẹ̀rì ń bẹ fún tó ní àṣírí àdúrà báyìí ó retí kiri tọ́lọ̀ ń sọ̀rọ̀ lórí torí ọlọ́run tú yín lẹ́nu ẹ̀sìn kẹ́mẹ́sìn tó wù yín gbogbo tí ń bẹ nínú ẹ̀sìn tó jẹ́jọ́ sí fọlọ́run òfin wà lórí ẹ̀ òun ló fà tí àwọn afáfi sọ wípé rahmahumullah wọ́n ní ìdojúkọ bọ́tìlì Maqdis tánàbí ń dojúkọ níbẹ̀rẹ̀ nígbà tó kọ́ dóbòrò Madina kana hadha ijtihadan minhu rasulillah sallallahu alaihi wa sallam ìgbìyànjú látọwọ́ ànábì nìyí torí ríra tí Mákà wọ sí gbòòrò Madina ìkọjú sí bẹ́tìlì Maqdis ó wá sínú òye ànábì wípé ó súnmọ́ bóyá yóò lọ́wọ́ bá nú bàtà làwọn sì ṣàlàyé nkẹ́kẹ́ lórí ẹ̀ ló mú kí ànábì máa bẹ̀rẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run sì takò títí tọ́lá fi rí pé ànábì lo ọdún kan àtòsù márùn àbòsù mẹ́fà lé lórí bẹ́ẹ̀ kó tó dìgbà tọ́lọ́run tó wá pa aláṣẹ wípé kó máa dojú kíbílà tinú rẹ̀ gán dùn mọ́ léyìí tí ń dojú kọ́ ńgbà tí ń bẹ́ ń gbòòrò Mẹ́kà. فلنولينك قبلة ترضاها ọlọ́run ní àwọn ọlọ́run á dojú rẹ kọ ibùdójúkọ kan tí wọn náà yọnu sí fẹlẹ́nu wẹ́lì yẹn nàkà qiblatan tardaha a ti rí dààmú rẹ gbòkègbodò rẹ a ti rí àyàn rẹ a ti rí lórí wípé o sáfẹ́ máa dojúkọ kàába àwọn ọlọ́run á wàá dojú rẹ kọ qiblatan ìdojúkọ kan tardaha tí wọn náà yọnu sí tó dùn mọ́ wọn náà nú. No ń jásí pé ní ẹ̀kọ́ eléyìí bọ́lá bá ṣe òfin nígbà míì ó lè jásí pé téèyàn náà ti ń gbẹ̀ngbẹ̀ irú nǹkan yẹn náà tẹ́lẹ̀ pé kí èèyàn máa ṣe inú ẹ̀sìn èèyàn ti ń gbẹ̀ngbẹ̀ rẹ̀ tẹ́lẹ̀ èèyàn wá rí àwọn afọ́ọ̀lùmọ́ inú ẹ̀sìn àwọn lẹ́rìí ń bẹ fún alẹ́ ṣe sàn pé inú yóò ṣe kiri inú yóò dùn pé ah alhamdulillah mo ti ń sàn wò náà wípé irú àwọn nǹkan bẹ́ẹ̀ kí èèyàn lè máa ṣe nínú ẹ̀sìn kí èèyàn lè máa ṣe nínú ẹ̀sìn àmúgbà tí mi lẹ́rìí lọ́wọ́ tí mi sì sáfà kò jẹ́ nílé bẹ̀rẹ̀ láti máa ṣe bàbá bá wá rí ẹ̀rí tó sọpọ́ọ̀tì ẹ̀ ara èèyàn ayá gágá orí èèyàn awú bẹ́ẹ̀ náà ni ìdàkejì rẹ̀ kì í ṣe gbogbo ohun tínú èèyàn bá ń dùn máa náà ni òfin ọlọ́run bá ń tọ́ka sí kó dáa ìdùnnú tó fi gba òfin ọlọ́run tó ṣàlàyé ohun tó fẹ́ ìdùnnú tó fi gbà wọlé fìgbàgbọ́ àtìdùnnú náà faramọ́ bá ní òṣèlú ẹ̀sìn kódà bó bá ṣe pé ìjẹni nípa ni bí ọ̀rọ̀ ọlọ́run kan lẹ́ni àjọ ń sọ̀rọ̀ ó ní òfin ọlọ́run bá búra sí gbogbo ìnáwó dáadáa tó náwó rẹ̀ sí àwọn lágbájá ìgbàfófin ọlọ́run ọba ni tó sì mọ̀ wípé orí padà ti bẹ̀ jáde torí pé àwọn tọ̀hún kò sí àǹfààní kan tó tọ̀dọ̀ wọn jáde sọ́dọ̀ òun lórí láyé so tábà fẹ́ fi làákàyọ̀ ọmọ ẹ̀dá á ní wọn lẹ́tọ̀ọ́ sí kí wọ́n ráǹfààní kan látọ̀dọ̀ òun náà nígbà tó lọ́dún sọ wípé sọ́mọ òrukàn ẹ tọ́jú wọn o ẹ ṣe dáadáa sí wọn o ẹ pọ́n wọn lé o ẹ ṣe wọn lẹ́nu iyì o àwọn opó náà ẹ má fojú rẹ náà wọn gbogbo dáadáa tọ́lọ́run bá náwó rẹ̀ sí yín gbogbo àánú ọlọ́run tọ́lọ́run bá náwó rẹ̀ sí yín ẹjẹ́ dẹ́bẹ̀ tiwọn náà àánú ọlọ́run sì ní kù lára ti yín olófin ọlọ́run ń gbà fún mùsùlùmí náà nìyẹn onílàáfíà ń jẹ́ muslim alladhi yanqadu li awamir rabbih wọ̀yẹ̀stẹ̀sílẹ̀mùlà ẹni tí ń jupájú sẹ́lẹ̀ fún òfin ọlọ́run ọba rẹ̀ tó sora rẹ̀ lẹ́yìn ẹyẹ náà níjẹ́ muslim kìí ṣe ẹni tí wọ́n pè é ṣe báyìí nínú ẹ̀sìn tí ò bá ti fẹ́ tó fẹ́ mu tí ò bá ti bá mu yóò yarí inú kókó òun lè lò ó àbí kó ní àfa ti ń ṣàlàyé ẹ̀ ní sọ ìsọkúsọ tí ó sì rí bẹ́ẹ̀ nú ẹ̀sìn. fọlẹ́nu wọn lè yá nìkẹ́ kébìlẹ̀ tẹ̀ ọ̀hà nínú wáyà yìí náà ọlọ́run ṣàfihàn wípé káàbà ilé ọlọ́run abọ̀wọ̀ ni gẹ́gẹ́ bó ṣe ń ṣe àlàyé wípé ànábì sálàm náà fúnra rẹ̀ náà ẹni ọ̀wọ̀ ni àti ilé tọ́lọ̀ ní kí òjíṣẹ́ ńlá kó máa dojúkọ tó bá fẹ́ kírun sallallahu alayhi wa sallam àti òjíṣẹ́ ńlá muhammadu náà sallallahu alayhi wa sallam tọ́lọ̀ ní kó máa dojúkọ lé náà ipò ńláńlá ni àwọn méjì wà wájú ọlọ́run ipò ńlá ni. فول وجهك شطر المسجد الحرام وانا محمد صلى الله عليه وسلم dojú kọ ọ̀gangan ilé náà <laughs> ẹjá gbọ́rọ̀ yìí dáadáa فول وجهك شطر المسجد الحرام وانا محمد صلى الله عليه وآله وسلم دوجوكا وغغالنا إبنو دوجوكا شطر بأنا بمعنى الجهة الشطر بمعنى الجهة وغغالنا يا تنبلاني رأي àti ilé gangan fún ara rẹ̀ nínú èdè tiwa náà bàbá ní ọ̀gangan ilé kò túmọ̀ sí para ilé gangan ṣùgbọ́n ibi tá a bá júwe pé ọ̀gangan ilé kò sí bá a ṣe fẹ́ wá bí ò bá ṣe déédéé ẹnu ọ̀nà ilé ó lè ṣe déédéé bí ilẹ̀kùn ara ilé ó lè ṣe déédéé bí apátúnlé àbápásí ilé torí ọlọ́bọ̀ ò ní í ṣe òfin tí ó ní ọmọ ìdá lára tó bá ṣe pé ilé gẹ́gẹ́gẹ́gẹ́ ní islam ní ká dojúkọ ìbájá sí wípé gbogbo ẹni tí ò bá ti wà ń gbòòrò mọ́kà tó yìí sí ní agbègbè kàádà kò ní láǹfààní sínú kíkí kò ní láǹfààní sí ọlọ́run fi sọ pé fàwálì wájẹ kò ní fàwálì wájẹ masjid alharam kò sọ bẹ́ẹ̀ ní fàwálì wájẹ hàkà masjid alharam ètò ọlọ́run láti bẹ̀rẹ̀ ni tó fi ṣe pé lè ní ìwà ìlókèétì kàábà fún ìrun kíkí a máa gbìyànjú rẹ̀ náà ni kó láti sọ gángan ni kì í ṣe kó ṣe ara lé lójú ọkàn rẹ̀ gan ní pàtó nígboro mọ́kà gan lẹ́yìn kàábà ilé ọlọ́run tí ń bẹ ní kàábà gbogbo mọ́sálásí náà tó kù náà láwọn ìgbò tó kù wọ́n rọ ni wọ́n a máa rọ láti rí i pé àwọn gbìyànjú àti kọjú sọ gangan rẹ̀ àmọ́ mọ́ṣáláṣí ilé ọlọ́run ní kábà gangan gan bó o dúró sẹ́gbẹ́ ọ̀tún kábà ló kojú sí bó o dúró sápá àlàáfíà kábà ló kojú sí bó o dúró sẹ́yìn kábà ló kojú sí bó o dúró síwájú torí pé ilé ọlọ́run yí ká ni wọ́n kọ́lé ọlọ́run yí kábà ká ni. fawalli wajhaka shatral masjidil haram ọ̀gága ilé ọlọ́run oníkó kọjú sí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú àyà yìí láti rí àgbọ́yé wípé lára mẹ́jẹ̀mú tí ọlọ́run bó fi máa gbàrún lọ́wọ́ èèyàn yálà ìrun ọ̀ràn yẹn ni àbí ìrun náfìlà ni agbọ́dọ̀ máa kojú sí ọ̀gága kàábà tó bá rọrùn ká sí kàábà gangan gan onílùmọ̀ wa afa wa ńláńlá ilẹ̀ alámàtú sàárì yìí náà sọnù tafsiri wọn yìí wọn ni anahu in amkana istiqbalu ayniha wa illa fayekfi shaturuha wajihatuha wajihatuha tó bá rọrùn fún wa kárí ilé yẹn gangan lókèétì láti kọjú sí bí ò bá rọrùn kó jẹ́ wípé ọ̀gangan náà la máa kọjú sí eléyìí ó máa jẹ́ àǹfààní fáwọn tá a gbòòrò mọ́ká àbí tá a ní agbègbè ibi tí bá wa ilé iná tó ń túmọ̀ sí wípé bàbá ti rí àǹfààní láwọn agbègbè tí wa mọ́ṣáláṣí tá a ti ń kírun tá a ti rí agbègbè kàábà lókèjì mọ́ṣáláṣí kéèyàn wá yí ẹ̀gbẹ́ kúò níbi kàábà ó ba irun jẹ́ o ká yí ẹ̀gbẹ́ kúò níbi tí kébìlà wà ó ba irun jẹ́ ìpèníjà ńlá rè fún gbogbo àwa mùsùlùmí kì ṣe aburú àwọn èèyàn kàn máa rí ní ìrẹ̀ aburú ni nígbà tá a mọ́ṣáláṣí òye bí wọ́n ṣe ń locate direction kaaba lè má yé wa ọjọ́ wa ń gorí ọjọ́ oṣù ń gorí oṣù ọdún ń gorí ọdún òye wa padà ń dé wípé ṣébi tá à ń kọjú sí i ṣó wà ní direction qibla àlè ní dandan kó ṣe ọ̀gángan ṣùgbọ́n ṣó wà ní direction rẹ̀ wọ́n fi tí wọ́n fi wọ́n ní compass wọ́n fi wọ́n wọ́n ní kò kọjú síbẹ̀ bí tí compass bá locate fún yín lọ́dọ̀ àwọn tí wọ́n bá máa ń lò ẹ yíjú síbẹ̀ kò sí aburú nú ẹ̀sìn àwa ń ṣagídí wípé ẹ fẹ́ kọ̀ bá sì máa ṣe náà nìyí wàláhì à ń ráhùn àwọn èèyàn láre àwọn èèyàn sì bẹ̀rù ọlọ́run ó yí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà mi kí wọ́n ṣe àlàyé eléyìí fáwọn èèyàn wọ́n ń sá fún sọnù káwa ní mọ́sálásí wọn ti ń kírun láti ibi ọgọ́rùn-ún ọdún sẹ́yìn káwa ní òkòlù sí kíbla ẹ sọmọ̀nà sọlọ́ọ̀lọ́ọ̀ nígbà àwọn tí wọ́n ti kí bẹ́ẹ̀ ni ṣe dásìkò gbà tí wọ́n mọ nìyẹn ìgbà tí mo ti dí lásìkò tí wọ́n ṣàlàyé rẹ̀ torí ẹsikíwùsì tọ́lọ̀ wọn fún àwọn tí wọ́n ti lo ọgọ́rùn-ún ọdún kírun nínú mọ́ṣáláṣí yẹn lójú alùkìyàmù kò ní fún ẹ̀yin. láyé òfàrò bìlẹ̀ ẹ̀l balẹ̀ yóò fẹ́rẹ̀ bìlẹ̀ jáde kò sí ẹsikíwùsì inú ìsìlámù fẹ́ni tí kan bá yé tí ò lò torí yẹn ní jẹ́fẹ́ ẹni tí nǹkan ò yé bó ti hàn sí ma ní í ṣe ma ọlọ́run ó foríjì tí ó yẹ àfẹ́ ẹ̀ṣẹ̀ فولوا وجهك فولوا وجوهكم شطرة bákanáà Allah subhanahu wa ta'ala ń fi yé wa nínú àyà yìí wípé aná Muhammad sallallahu alayhi wa sallam wọn lẹ́yìn tí ń bẹ lójú ọ̀nà pẹ̀lú ìpaláṣẹ kó padà dojú kọ Kàábà torí pé dojú kọ Kàábà yẹn òun ló dọ́gba pẹ̀lú òfin Islam Baitul Maqdis tó jíṣẹ́ náà ti ń dojúkọ látẹ̀yìnwá fún bí ọdún kan àti bí oṣù mẹ́fà bóṣù márùn yẹn ń jẹ́ kí àwọn Nasara àti Yahudi fẹ́ máa rí nírìí wípé ànábì ò sí lójú ọ̀nà gan nítorí pé ilé tàwọn táwọn kílèmù páwọn làwọn ni ibẹ̀ lànábì ń dojúkọ bẹ́ẹ̀ sì ni kìí ṣe ilé tiwọn ilé ọlọ́run ni bí ilé ọlọ́run àbọ̀wọ̀ ti gbòòrò mọ́kàsí ń jẹ́ ilé ọlọ́run bẹ́ẹ̀ náà ni ilé ọlọ́run àbọ̀wọ̀ ní gbòòrò Palestine sì ń jẹ́lé ọlọ́run kò sí ìyí tí ẹ̀dá kan jẹ́ olúwa rẹ̀ nínú ilé méjèèjì kódà hàtà ilé àná Muhammad sallam mọ́ṣáláṣí rẹ̀ nígboro Madina náà ilé ọlọ́run náà ni ẹnu pé ọlọ́run ló ńlá sallallahu alayhi wa sallam ní sábàbí àti kọ́ ni gẹ́gẹ́ bó ṣe lo Ibrahim àti Ismail aleyhi salam láti kọ́ Kaaba gẹ́gẹ́ bó ṣe lo Sulaiman aleyhi salam láti kọ́ Masjid al-Aqsa nígboro Palestine then Sulaiman alayhi salam ṣé yahudi gẹ̀ wá ni àbí Nasara kí ṣe yahudi gẹ̀ sí Nasara gbogbo wọn àti ìfìrin lẹ̀ fúnra wa al-anbiya'u kulluhum kanu muslimina haqqan gbogbo àwọn ànábì Ọlọ́run pátá ẹlẹ́sìn Islam ni wọ́n kò sí èyí tó preach ẹ̀sìn mi tó yàtọ̀ sí ẹ̀sìn Islam fawallu wujuhakum shatara. وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون Ọlọ́run ní ṣèyí dájúdájú àwọn tá a fún tírà síwájú yín láwọn Yahud àti àwọn Nasara wọn yẹn wọ́n mọ̀ wípé òótọ́ lọ́rọ̀ Ọlọ́run tó wá látọ̀dọ̀ wọn annahu al-haqqu min rabbihim àwọn yahudi àtàwọn nọ̀sọ́rọ́ wọ́n mọ̀ lóòótọ́ lódodo wípé àwọn kan ń ṣe agídí ni àwọn kan ń ṣe olórí kunkun ni anahu pé nǹkan náà kí ni nǹkan ọ̀hún ẹ̀sìn islam òdodo ọ̀rọ̀ ọlọ́run ni látọ̀rọ̀ ọlọ́run àwọn mọ̀ pé lóòótọ́ lódodo alukur'anul karim òdodo ọ̀rọ̀ ni látọ̀dọ̀ ọlọ́run ọba wọn torí ọ̀rọ̀ kur'anu àbọ̀rọ̀ náà sẹ́lẹ̀mù kìí ṣe tí ò sínú àkọọ́lẹ̀ tí wọ́n wọ́n mọ̀ ṣùgbọ́n wọ́n ń ṣe agídí ni òun ló fà tí ọlọ́run subhanahu wa ta'ala fi ń sọ wípé wa ma Allahu bi ghafilin amma ya'malun ọlọ́run ọba allah kìí ṣe ọba onígbàgbéra nípa gbogbo ohun tí wọ́n ń ṣe wa ma Allahu bi ghafilin amma ya'malun gba àwọn yahudi wọ̀nyẹn àwọn nasara àwọn aṣẹbọ tí wọ́n ń àná gbogbo tí wọ́n ń ṣe yìí ọlọ́run ọba ò gbàgbéra o ọlọ́run ọba mú gbogbo rẹ̀ ń kọ́ sínú àkọọ́lẹ̀ o ọlọ́run ọba ìsọba ti ń gbàgbéra ẹ̀kọ́ ńlá lélẹ́yìí ló jẹ́ fún wọn mùsùlùmí wípé àwọn yahudu àtàwọn náà sọ̀rọ̀ wọn yẹn in tí ò yé wọ nínú islam ó hàn sáwọn àwọn náà sì máa ń fẹsẹ̀ rẹ̀ nílẹ̀ ń gbogbo gbà á fi ọlọ́run ọba tó bú wa tó dá wa fi ṣẹlẹ́rìí yìí tó hàn sí àwọn kiriyó nípa islam tí mùsùlùmí gan bá gbọ́yé ìsẹ̀mí wọn yàtọ̀ ní islam jù báyìí lọ wọ́n bó wọ́n bó òdodo islam mọ́lẹ̀ ni wọ́n pa òdodo islam wọ́n pa mọ́lẹ̀ ni àníjó hàn síta àníjó hàn síta àníjó hàn síta ẹni wa kan kọ́lọ̀ kó tó di lóníkálukú ṣe gbólóhùn fẹ́fẹ́ kan lára wọn mo ní mo fẹ́ wọn o wọn è gbé èèyàn kò sí fífọ̀ lára wọn kó èèyàn fẹ́ wọn àṣọlù mi o àmọ́ láìgbé tí wọ́n ń bí gbogbo àwọn tí wọ́n fẹ́ wọn sílé láyé wọn padà ń jẹ kàbámà ni yálà tó ti kú nù wọn àbí tí ń bẹ láyé nù wọn wọ́n fẹ́ wọn o ó lọ ń gbọ́ sàǹpéjìfẹ́ bá ti bu àwọn èèyàn lójú <laughs> ọ̀rọ̀ ọlọ́run yìí dúró lẹ́yìn mọ́ bóyá ọlá fà níbo láwa ṣe báyìí èèwọ̀ mọ̀ tó ń bá òun sọ̀rọ̀ kó bá sọ̀rọ̀ ìwọ ló ń bá sọ̀rọ̀ sẹ́sà ti fẹ́ fẹ́ra yín náà ẹ̀ ní ẹ̀ mọ̀ sàpẹ̀lẹ́ o ẹ̀ olóòórùn náà tiẹ̀ wá rí àwọn ẹ̀rí kan tí ń fi wọn lọ́kàn balẹ̀ wípé ó ti rí òótọ́ fúnra ẹ̀ gba àwọn pamphlet tí àwọn comparative lecturers yẹn máa ń sábà kọ òun kó fún ló bá fúnra rẹ̀ ká nígbà tí ó délé wá rí pé kò lọ sọ́ọ̀tì mọ́ <laughs> kò lọ sófò mọ́ ní bá ń yọrùn kí nínú wọn àwọn òbí rẹ̀ sì ń kẹ́fín sí i wọ́n bá ní kinní kan yá yóò ní òun gbọ́ yóò jíbo òrùn lò wọ́n bá fẹ́ kírun bá ti kírun tán yóò tún pàbòrò mọ́ irun mọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ títí tí ìyá fi wá ń wò wípé ẹni yìí nílé ìwé ta ni kó lọ èṣù ti lò ó èṣù ti lò ó kò sí ẹ̀sìn ọmọlẹ́yìn Kristi mà wọ́n bá pe àwọn alàgbàjọ wọ́n bá pè fún debate. nígbà tí ìyá náà ti sọ sọsọsọ tọmọ sọ pé òun ti di mùsùlùmí kò sí lóun ti di mùsùlùmí ó sà sàdákẹ́ náà ni ó dà pé àwọn alàgbàjọ wa wọ́n bá kẹsẹ̀ lẹ́sẹ̀ wọ́n kó ẹ̀rí lọ́wọ́ nígbà pé wọ́n lójú ogun <laughs> ojú ogun ẹ̀rí ajẹ́gbé kí ló rí lọ́bẹ̀ tó wà rọ ọwọ́ ó ní tí mo rí lọ́bẹ̀ náà ni pé islam lọ́nà <laughs> islam lọ́nà ó ní ẹ wọ́n lé sùn ló ń lò ọ́. lóṣòlòmí ó dẹ̀ lọ wí báyìí báyìí nínú báíbù isa ọmọ Màríyámọ̀ kírun báíbù sì ń bẹ lọ́wọ́ tí wọ́n lóòótọ́ wọ́n sì wò wọ́n kà jáde wọ́n ní ẹ́ sẹ́sẹ́ àwọn wá ń kírun sáwọn ń kírun nẹ́ẹ̀sì àwọn sáwọn kírun nẹ́ẹ̀sì àwọn inú ẹ̀sìn tí wọ́n ti ń kírun òun ni báíbù fún ilẹ̀ kó jẹ́sìn kí ló sì ti wọn wọ́n ní ah èso ti kó sínú rẹ̀ ìyá bá ń sun ẹkún nínú ẹgbàá òun lọ́sùn ti lò ó ọmọlẹ́sùn ò lo òun eléyìí ṣe pé kùránì ló mú wá ìgbà tí wọ́n bọ̀rọ̀ jẹ́ ó ní kan náà àwọn àlàgbà wọn ní alẹ́ni tó ní kó ka bẹ̀ yẹn gan ẹni tó ní kó ka ó lóun ní sẹ́ kírísì ń bẹ nínú ọ̀rọ̀ báìbù ni kò sọ̀rọ̀ àṣírí nínú kùránì nínú báìbù sáwọn ibìkan bẹ táwọn ọmọlẹ́yìn ó máa kà tó pé ìyẹn àlàgbà nìkan lọ́gbọ̀dọ̀ máa kábẹ̀ àwọn gbọ́dọ̀ kábẹ̀ àwọn ó rí pé ọ̀rọ̀ náà ni ó sì wà open kò sí ẹni tí ò lè ka wọ́n ní rárá o pé kọ́ọ̀sì báìbù wo ló tì í lọ sẹ̀mínà wo ló tì í lọ tí ó mọ̀ wá ka gbogbo ohun tó bá ti rí inú báìbù àwọn oníṣẹ́ bí lánàá ni báìbù jẹ́ báìbù ló wájú rẹ̀ fún òun pé wọ́n ń kírun ni òun sì rí pé nọ́ọ̀sì àwọn òun èkírun ẹ̀rípẹ́ nìyẹn wà innahum laya'lamuna al-haqq laya'lamuna annahu al-haqqu min rabbihim wọn appreciate òdodo Islam wọ́n yẹn appreciate ẹ̀ wọ́n tún kọ́tẹ̀ rẹ̀ ni ìdí ẹni yẹn appreciate ẹ̀ ló fi di mùsùlùmí àtàwọn yorù wọn bẹ́ẹ̀ ìtọ́lọ̀ bá fẹ́ lò náà wọn. so wọ́n mùsùlùmí yẹ kọ́kàn rẹ̀ balẹ̀ inú oríire ló wà oríire ayérayé táwọn pariwo ní ìsìlámù ló wà ṣùgbọ́sù ní dẹ́sùn yín mọ́ wọn lójú àti máa ń ṣàlàyé oríṣiríṣi àwọn ọ̀nà tó sì fi ń dá ẹ̀sìn irú mọ́ wọn lójú wàmà lọ́hùn bí gọ́ọ̀fìrí náà ẹ̀ máa yà àmàlónì eléyìí náà ń tọ́ka fún wọn mùsùlùmí wípé gbogbo ohun tá a bá ń ṣe láyé kò sí èyí tí ń jẹ́ àṣegbé ọlọ́run o a sì lè ṣe nǹkan kan kọ́lọ́ ọba mọ́mọ́ wàmà lọ́hùn bí gọ́ọ̀fìrí náà ẹ̀ máa yà tọ́lọ̀ bá ní òun ṣe ọba onígbàgbéra nípa ogun tí àwọn ọ̀tá islam ń ṣe láboru sí mùsùlùmí àti ànábì islam àti mùsùlùmí gẹ́gẹ́ wọ́n mùsùlùmí náà gbà wípé agbára yẹn náà ọlọ́run lò fún gbogbo ẹ̀dá ni kí lágbára yẹn agbára wípé ẹ̀yin mùsùlùmí gan nínú ẹ̀sìn nínú ẹ̀sìn Islam gbogbo ní kálukú yín ṣe ń ṣe wọn ọlọ́run ọba òun rí o òun sì ń kọ́ lákọọ́lẹ̀ ká tún gbàgbọ́ wa ṣe ká tún wá wa ṣe ká tún ẹsẹ̀ wa ṣe ọ̀rọ̀ sọ̀rọ̀ wa lẹ́nu ká mọ̀ pé ọlọ́ọ̀bá ń rí wa fìrẹ̀ àwọn ẹni ọkọ ẹni ògbéni torí pé jẹ́ agent kan ńláńlá náà àwọn agent tó sùn ní ìjọ tí ń bi àná Musa léèrè nínú sọ́ọ̀tù tọ́hà ẹ pé ọlọ́run ọba òun ló dá ọ ní wàá rán ọ sí mi báwọn bá ní sọ yìí kí n tú wọn lẹ́nu gbèkùn ẹ̀yìn ká mọ́ sìn mí máa kẹ́sì sin ọlọ́run ọba. ṣé fàmà báàlì lọkùnrin òòlà àwọn generations tí wọ́n ti lọ síwájú. Si àwọn níjọ níjọ tí wọ́n ti wá láyé káàtó wálé ayé yìí ṣé ọlọ́mọ nǹkan ń pa wọn ni kí ló sọ fún wa ń pa wọn ìwọ tó pe àlànàbí ní musa ni qala ilmuha inda rabbi la yadullu rabbi wala yansa ìmọ̀ nípa àwọn yẹn ọ̀dọ̀ mi ló wà èmi sì sọ lọ́hùn. qala ilmuha inda rabbi ẹnu tó ní í ṣe pẹ̀lú ìṣẹ̀mí ẹ̀yìn tọ́lọ́ pè wá ní contemporary zira wa náà ló yé mi máa ìmọ̀ nípa àwọn yẹn kọ́lá ilmu ha inda rabbi ọ̀dọ̀ ọlọ́run mi ló wà la yadullu rabbi wala yansa la yadullu ìmọ̀nà la yukhti olúwa mi ẹ ṣàṣìṣe títí pé olúwa mi ẹ ṣìnà àbọ̀lálò hùnà bí ma'ana alọ́kọ́tọ̀ ó ti gbọ́ tẹ̀kìfìrí gbogbo dọ̀lálò lọ́dọ̀ tiẹ̀ láyé kúfùrù ni mo ń túmọ̀ ẹnu kúlù bídí àti dọ́là kúlù bídí àti kúfù. lọ́mọ́sá ìlànà làákàyè kójú olè wá mọ̀ súnà mọ̀ àwọn sálàf kójú mọ̀ mọ̀ kó àwọn èèyàn ṣìnà láyé tó lò rọ́bì bó ló tún bí ọlọ́ọ̀bá ìyá kẹfìrí àbí àbí bó ló tún tàbí bẹ́ẹ̀ láyé ọ̀dọ̀ tiẹ̀ gbogbo gbà kúfùrù náà ni máa ń túmọ̀ sí bó ló tún ayé ayé o láyé tó lò rọ́bì olúwa mi ìyá kẹfìrí àbí bó ló tún bí máa ná alxọ́tọ̀ láyé tó lò rọ́bì olúwa mi èso ọba tí ń ṣàṣìṣe wàhálà ẹ̀yà ń sa ọba tí èsì gbàgbé ni. ilé ìjà máa ń pé gbogbo ẹ̀rọ tọ́lọ́run bá dá tó yàtọ̀ sọ́lọ́run ìgbàgbéra máa ń ṣẹlẹ̀ sí wọn àṣìṣe náà máa ń ṣẹlẹ̀ sí wọn. ló fi ṣe pé àlè ismatu lil anbiya infallibility tí àwọn afáàmọ́ ròyìn pé ń bẹ fún àwọn ànábì ọlọ́run ìtumọ̀ rẹ̀ ni wípé nípa iṣẹ́ tọ́lọ́run bá fi rán wọn nì wọ́n èyí ṣiṣẹ́ jẹ́ ọlọ́run sọ wọn wọ́n èyí ṣiṣẹ́ jẹ́ àmọ́ nípa àwọn ìṣẹ̀mí abara èèyàn tó kù tí ò ní í ṣe pẹ̀lú mẹ́sẹ̀gì ọlọ́run gẹ́mẹ̀dẹ́yìn náà máa lo àwọn náà ẹ wo arábìnrin kan ó ní òun fẹ́ kọ ọkọ òun ojú ayé àrùn sálàm anábì ní máa farada máa farada máa faradà ó ní wà nábì máa faradà tí ẹ̀ ń wí ṣé wà yìí lọ́rùn sọ̀ kalẹ̀ lórí ọ̀rọ̀ mi ni àbí gbìyànjú ti yín ànábì náà ọlọ́run sọ wà yìí kalẹ̀ o èmi lèmi wò wípé kó mọ́ kọ̀kọ̀ rẹ lẹ̀ ah ó tí mo fẹ́ kọ́ lẹ̀ ni wípé kò sẹ̀mí kò sábúrú kan sí mi àmọ́ tí n bá ti ń rí báyìí ìkórira rẹ̀ máa ń ṣẹlẹ̀ sí mi lọ́kàn ni máa ń bínú rẹ̀ lọ́kàn níkẹ́ máa ń kórìíra rẹ̀ tí bá ti ń wò ní tábà wà nílé ìsìnká máa ń kórìíra rẹ̀ torí pé mùsùlùmí la jẹ jẹ́ àdéhùn tó bá ti rí bẹ́ẹ̀ ní tó bá rí pópó ọ lọ ṣe àgbéyẹ̀ ò ní ṣe pẹ̀lú kíni kò ní ṣe pẹ̀lú wáyò àmọ́ tó bá ti ní ṣe pẹ̀lú wáyò láyé ọlọ́run sọ gáìdì àwọn ànábì rẹ̀ àwọn òjíṣẹ́ rẹ̀ wọn èsì àṣìṣe amẹ́lmẹ́lá ikẹ́tukùn lùhùn fàmẹ́ àṣùmùnà ẹ̀dẹ̀mìlì kọ́tọ́ ì ìsọ ọlọ́run tó lọ ń sọ wọn kó ń bẹ àṣìṣe ìyẹn tí ẹ wà nítorà sí wọn ọlọ́run ò fi kankan sí wọn láà tí wọ́n fi lè ṣe ọlọ́run nínú àdámọ́ àwọn ló já sí pé ọlọ́run ọba ó fi méjèèjì sí wa láà èyí tó bá fẹ́ yà ni ó fẹ́ yà mọ̀tákì onípayà ọlọ́run ọlọ́run fún ọ lágbára rẹ̀ ó fún ọ ńlá káyé rẹ̀ ó fún ọ nímọ̀ rẹ̀ bó ṣe wọ́ òdodo bó ṣe tẹ̀lé òdodo ó hàn sí ọ bó bá sì ní kejì náà ló fẹ́ yà aṣèkíyù eléri ibú tẹ ìgbẹ́ tọ́lọ́hún ó rọrùn tó gbé àwọn àyè tí wọ́n ti ń dẹ́ṣẹ̀ kò sẹ́ni tí ò mọ́ bí wọ́n ti ń mutí bí wọ́n ti ń ṣe zìnà bí wọ́n ti ń ṣẹbọ bí wọ́n ti ń jalè gbogbo àwọn ọ̀nà burúkú yìí wọ́n sọ ọmọ ẹ̀dá èèyàn tó bá fẹ́ rìn yóò rìn. tó méjèèjì olóhùn fún àwa àmọ́ màláíkà ẹyọ kan kí wọ́n ṣètò ọlọ́run nìkan lọ́rọ̀ yọ̀ǹda fún wa. la ya'suna Allaha ma amarahum ويفعلون ما يؤمرون wọ́n yìí yá pa àṣẹ ọlọ́run ọba wọn tọ́lọ́run bá pa wọ́n láṣẹ gbogbo tọ́lọ́run bá sì ni wọ́n ṣe tó ní wọ́n ṣe náà ni wọ́n ṣe. wa ma Allahu bi ghafilin amma ta'malun tó bá sì pé ọlọ́run bá subhanahu wa ta'ala ó ròyìn ara rẹ̀ pẹ̀lú pé òyìn sí ọba tí ń gbàgbéra ajásí pé ọmọ ẹ̀dá èèyàn ìgbàgbéra ó máa ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí sídásí pé ọlọ́run ọba ò lè gbà ròyìn tó bá dá a lè ròyìn ọlọ́run pẹ̀lú tó dá àwa náà sì lè ròyìn ara wa fáwọn náà jọ ọlọ́run a súnmọ́ ọlọ́run a sì lè jọ ọlọ́run láyéláyé torí pé ẹ̀dá ọlọ́run làwa ìgbàgbé rẹ máa ń ṣẹlẹ̀ sí wa kí àgbèrè sì ṣẹlẹ̀ sí wa kì í ṣe wọ̀ nínú Islam jọmọ ìdáyàn lóyàn ìyẹn ṣàṣìṣe kì í ṣe wọ̀ nínú Islam èèwọ̀ kọ́ torí kásáàsì ṣe ń bẹ lára characteristics àwọn ọmọ ẹ̀dá èèyàn ṣùgbọ́n ohun tó jáburú oníkórípé òkú bì kan kó wá takú ìdá náà fúnra ara rẹ̀ fọ̀nà mọ́ wípé ohun tó ń ṣe yìí ò dáa ni láìsí pé èèyàn kan ló sọ fún ọ tí mo ṣe ń ṣe yìí ká ní mi tí mi mọ̀ pé kò dá láti yọ ọjọ́ yìí ah, ó ti padà yé mi pé kò dá o ó yẹ kí n pátì o kó wá takú ìyẹn ló jẹ́ wọ́n wájú ọlọ́run àbí òtí ẹ̀mọ́ náà nínú àwọn tó yé náà ni wọ́n sọ fún wọn pé wọ́n lòun rìn rìn báyìí jáwọ́ mọ́rin mọ́kù dẹ̀ káàtó kò ní mo ti gbọ́ gbàlàyé tẹ́ ṣe ó ti yé mi ṣùgbọ́n kò kan inú pé kí ni ní tí màá ṣe ń tèmi nìyẹn eléyìí mi ò sí inú wa ẹni rí. wa ma Allahu bi ghafilin amma ta'malun lábàlá eléyìí náà amma ya'malun lábàlá eléyìí náà ká sọ́ra wa kúrò níbi gbólóhùn ọ̀rọ̀ kan tá a máa ń sọ nínú àdúrà ìfẹ́ jọ àdúrà ni àmọ́ kì í ṣe àdúrà. kí ni nǹkan náà nígbà tádùá bá ká wa lára tán àwọn àníwọ̀ gbàgbé mi ọlọ́run gbàgbé ẹ̀dá ọlọ́run gbàgbé mi ọlọ́run gbàgbé ẹ̀dá torí ògbólóhùn ń túmọ̀ pé àwọn kan ń ẹnu wípé ibo ní rántí rẹ ibo rántí rẹ sí ṣé rántí rẹ sí kẹ́ni àbí rántí yìí ni ká máa bẹ̀rẹ̀ ọlọ́run mọ́sá máa dákun wọ ọlọ́run máa rántí wa sí dáadáa máa dá ọkọ̀ wa sínú àwọn ẹni rè máa gbòòrò kẹ́rò wa máa gbòòrò àánú rẹ̀ rò wa àmọ́ pé ọlọ́run má gbàgbé ọlọ́run gbọ́ kì í gbàgbé ẹ̀dá sọ àwa ara wa láàmú sọ fúnra má gbàgbé àjọsọ wa o má gbàgbé ọ̀rọ̀ wa o má gbàgbé tá a sí o láàrin àwọn ẹ̀dá yẹn nìyẹn. wa ma Allahu bi ghafilin àwọn tó lọ́wọ́ máa ń sọ̀rọ̀ pa wọn yìí ọlọ́ni alladhina ataynahumul kitaba ya'rifunahu kama ya'rifuna abna'ahum wa inna fariqan minhum layaktumuna alhaqqa wa hum ya'lamun ọlọ́ni ní àwọn ahlul kitabi wọ̀nyí ọlọ́run ṣàlàyé ọ̀rọ̀ wọn síwájú kọ́rọ̀ wọn lè hàn sí dáadáa ìwọ ọlọ́run nípa wọn ọlọ́run fún rinlẹ̀ wípé àwọn tá a fún tíra wọ̀nyí ya'rifunahu bimana ya'rifuna muhammadan sallallahu alayhi wa sallam bi annahu rasulullah haqqo wọ́n mọ̀ wípé òjíṣẹ́ ọlọ́run nítòótọ́ muhammadu òjíṣẹ́ ọlọ́run nítòótọ́ ni ó hàn sí wọn débẹ̀ kódà bí wọ́n ṣe mọ ọmọ wọn ni wọ́n ṣe mọ ànábì pé òjíṣẹ́ ọlọ́run ni يعرفونه كما يعرفون أبناءهم الله أكبر ọlọ́run ọba ti ń sọ̀rọ̀ tí ò ní láàyè ìgbé tó bá ti pé òbí ò mọ ọmọ rẹ̀ mọ́ nǹkan ṣe ni kódà kó bí ọgọ́rùn lọ́mọ bóbi ọkùnrin ò bá tiẹ̀ mọ̀ wọ́n mọ́ òbí obìnrin tó ń ru oyún ọmọ yóò mọ ọmọ tó bí tó bá di pé òbí obìnrin náà ò mọ ọmọ rẹ̀ mọ́ nǹkan kan ti ṣe làákàyè ni kó fi lè hàn sáwà mùsùlùmí wípé òdodo ọ̀rọ̀ ẹ̀sìn islam kò pamọ́ sí wọn o wọ́n gbọ́yé wọ́n mọ̀ wọ́n ń dìbọn ni ìtajà halloon wọ́n ṣe bí gbà pé wọn ò mọ̀ wọn ò mọ̀ kankan nípa islam orí mi tí mo sọ wípé ìjẹ́ ismaili kọ́lẹ̀ ń pè ní ànábì ismail lọ́dọ̀ yín tó bá ní hẹn ìjẹ́ jacob lọ́dọ̀ tí wọ́n kọ́lẹ̀ ń pè ní yakub lọ́dọ̀ yín bẹ́ẹ̀ ni nǹkan kan yé nípa islam nìyẹn nǹkan kan yé agídí ni ìgbà tí wọ́n ní Isa Maryam aleyhisselam tó sọ wípé olùtùnú kan ń bọ̀ wá lẹ́yìn o sóun lolùtùnú ọ̀hún tí ń bọ̀ wá lẹ́yìn ara rẹ̀ sóun lolùtùnú nígbà táyìn náà kọ̀ǹfà kùránì kọ̀ǹfà ẹ̀ pé ó dún jẹ́ kan láàrin ọba Israel tí ń ṣe kútùbà fún wọn nípa òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ní sọ́ọ́tù sọ́ọ̀fù gbọ́dọ̀ ọkọ rẹ̀ mọ̀ Ahmed kuranu wa kọ̀nfẹ́mù ẹ̀ bẹ́ẹ̀ èyí náà tó wá sọ wípé ń sọ fún àwọn ọmọ Ísírẹ́lì wípé olùtúnú kan ń bọ̀ lẹ́yìn o ṣé olùtúnú náà ni Pọ́ọ̀lù ṣé Pọ́ọ̀lù ni wọ́n ti yọ kò ní báyìí. ókè Moses ló sọ. So. ń nínú àwọn báìbù míì kò sì sínú àwọn báìbù míì mà ọlọ́run kó yá fi wọn kó yá fi àwa náà kó jẹ́ ọ̀rọ̀ yé wọn ó dàbí ọ̀rọ̀ kan tí mo sọ ní tẹ̀síìrì tó màrán lẹ́nu bàbá kan ń bẹ ó jẹ́ mùsùlùmí ó fẹ́ wọn níyàwó wọn jọ fi ọ̀rọ̀ wé ọ̀rọ̀ bàbá yìí wá nínú ẹlẹ́dẹ̀ jíjẹ ni bákan náà nínú ìyàwó nínú old testament nìyẹn wà oníkòsí nínú new testament sọ̀rọ̀ ọlọ́run lélẹ́yìí ẹ dákun bíbẹ̀ sí pé sùn ti ń da ọ̀rọ̀ ọdún máwọn èèyàn lójú sọ̀rọ̀ ọlọ́run lélẹ́yìí ìkan ó dùn ọ̀rọ̀ ọlọ́run kan ó ti ṣá ó ti gbó kò sí lò mà ó ti wà outdated ìkan bẹ tó tó ní tó kún bọ̀ ìlú náà sọ lò ìlú náà tó wá ní fashion onáà ni mo sọ bẹ́ẹ̀ lé mo ní ṣé new testament ni wọ́n ní bẹ new west testament náà tó ń bọ̀ pẹ̀lú èyí jésù òyìnbó ológbélé wa o kò ṣe jésù ti israelite ẹ̀kọ́ oríṣiríṣi jésù ní bẹ jésù òyìnbó wà jésù israeli wà nígbà báyà ìlú kọ̀ọ̀kan náà mọ̀ ní jésù tiẹ̀ náà lọ́tọ̀ọ̀tọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ gbogbo eléyìí kò bá wa ní jẹ́ tó bá ń ṣẹlẹ̀ nínú ẹ̀sìn wa àmọ́ ká máa irú ẹ̀ nínú ẹ̀sìn tiwa ni mo fọwọ́ kàn yẹn torí security tọ́lọ́wọ́n bá fún islam láyé protection ọlọ́run fún islam láyé kò yẹ ká tún máa rí yẹn kí kó tún wá ní nǹkan kan bẹ nínú ẹ̀sìn tó ń lè máa ń ṣe tànà bí òfin ní license nàbí òfin kankan ní license wọ́n wá ní ẹ kò sí ní tó ṣe àfihàn wojú rẹ ọlọ́run ni kò sí ní tó wojú rẹ ọlọ́run yẹn náà ló dẹ́sí àwọn tọ̀hún jẹ́ òun ló dẹ́sí wọn rú ní ọlọ́run wá fún wa nínú ẹ̀sìn a lè ṣe tán mẹ́ àmáròtìkùn bíi fàtú mínú hu mẹ́sítà tó àtùm ètò kankan dandan fún wọn mùsùlùmí gbogbo ọ̀ràn yẹn bẹ̀ ní fojú tó sára àwọn èlé èlé ni ká gbàwẹ̀ míì tó yàtọ̀ sáwẹ̀ rọ̀mùdọ́nù èlé ni ká yan náfìlà míì tó yàtọ̀ sí wákàtí nu márààrún èlé ni ká ṣe ó mú wẹ́rẹ́ gbàtà ṣe hajj tán gbogbo àwọn sẹ́ẹ̀ ló ní o lè lò lágbára láti lè ṣe kò sẹ́ni tí ó mú ọ sí i àmọ́ àwọn tá ànábì ò ṣe àti wọn á fi kúnú ẹ̀sìn ẹni tá ànábì ò ṣe nínú ẹ̀sìn tí ó sì kọ́ àwọn ọmọlẹ́yìn rẹ̀ débi tí ó kọ́ àwa ó wá kúnú Islam débi pé tá mú wa gan àrínà rí mọ́ mú wa wá di nǹkan àjòjì ṣé wọ́n tún ṣe bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ bẹ́sùn jẹ́ mọ̀ ni. lidhalika albid'atu tu'tabaru barida al-kufr gbogbo àdálẹ́nu ẹ̀sìn ìwòye àwọn àfáàsì ni wípé ó jẹ́ ìránṣẹ́ fún wa kèfèrí ó yára múyàn kúrò ní islam fún ìsìn mímọ́ lágbẹ̀rẹ̀ jìnnà sí torípé bídà ẹ̀wò wal-khurafat wal-abatil wọn ló ba ẹ̀sìn àwọn ẹ̀sọ́ jẹ́ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ gbàtó jìṣẹ́ láńdé báyìí ó yẹ kí wọ́n tẹ́wọ́ gbà ní tọwọ́ tẹ̀sẹ̀ gbàtí ìṣẹ́lá ń dé báyìí yẹ káwọn yahudi tọwọ́ gba ànábì ní tọwọ́ tẹsẹ̀ pé a musa tapa tẹ̀lé o ti sọ̀rọ̀ kan pa rẹ̀ isa tapa tẹ̀lé o ti sọ̀rọ̀ kan pa rẹ̀ kò yẹ kó sì yapa ẹnu ara àmọ́ àdáadáa lẹ́nu ẹ̀sìn wọn wọn ló mú wọn yapa àti gba ànábì gbọ́ ní òfin tẹ̀lé ìyẹn náà ni wọ́n ń ṣẹlẹ̀ sí wa lónìí tó fà di pé níta ànábì ṣe nú ẹ̀sìn gan àwọn afẹ́ gbàgbọ́ mọ́ èyí tí ò ṣe nú tí àwọn ọ̀tá rẹ̀ ní ànábì ṣe nínú tí wọ́n rọ hadith rẹ̀ mọ́ ló wá ń dẹ̀sìn lé ni ẹnìkan jọ kan onímọ̀ bá ní ilé ìsínú ẹ̀sìn ilé ìsínú ẹ̀sìn èyí ló wá kú gan ìbéèrè mi fún ọ ní pé èyí ni wọ́n mọ̀ mo ní mólìdí mo ti ń pè náà nù mo ní mólìdí ẹni ìsara ẹ̀sìn mo ní ọdún káyọ́káyọ́ ẹni ìsara ẹ̀sìn ẹni láti kọ́dírì ká má tẹ̀wé ká má yẹn chairman èyí ló wá kù sínú ẹ̀sìn gan gbogbo mólìdí àti ìtẹ̀wé sọ orígun tó wà ní orígun Islam márùn-ún bẹ́ẹ̀ wo ni wọ́n gán mọ̀ nípa Islam ẹ pé èwo ló wá kú yàrá èwo ló wá kú gan èwo ni wọ́n mọ̀ tẹ́lẹ̀ ètò ọmọ mélòó ló ti ṣe kó tó mọ̀ fi mí kún a gbọ́dọ̀ máa ẹ̀gzámì àgbọ́yé wa nípa Islam ká máa ẹ̀gzámì àgbọ́yé wa nípa ìlànà òjíṣẹ́ ńlá tọ́lọ́run bá fi rán wa wa ma atakum ar-rasulu fakhudhuhu èyí tó bá píìchì fún yín òun náà ní ẹ̀dìmú wa ma nahakum anhu fantahu bá ti ń lé yín sáńdíẹ̀ ẹ má ṣe eléyìí o ẹ má ṣe eléyìí o ẹ má ṣe eléyìí ẹ̀yin náà jìnnà sí ibi tá a ti lè rí kẹ́ nìyẹn o nítorí sọ wá pọ̀ ní ìsìlámù nìyẹn o àmẹ́mi délé nì mo pé lánàá tèmi rè ní ìsìlámù ìwọ náà dé lọ́la tọ́hún náà dé lọ́túnla àwọn kan náà dé lánàá náà ń gbọ́ padà yá a ní rí ìsìlámù gan ṣe mọ́ ara wa lámàá sì nínú ìsìlámù bí àgbàlagbà kan ṣe sọ ọjọ́ kìnìún àná ó ní wọ́n máa mi lọ́ọ́ kéwú dáadáa o kó o mọ tọ́lọ̀ wíta náà bíbí o torí gbà kó o mọ bọ̀ wá nílùú tá yìí àwọn èèyàn làwọn èèyàn ó máa sìn wọn ò ní sin ọlọ́run ọba mọ́ àdìsí máa ń fa aláìmọ̀kan ẹni tí ńgbà wọn ni onyanafila kò gbójú kò gbójú sóòrùn sókè kò kọjú sókè sóòrùn ìwọ ìṣe béèrè lọ́wọ́ àwọn afáàpẹ ẹdá kun náfìlà wòlà nábì yẹn tó wá kọjú sóòrùn báyìí ṣé ojú gan òní ní problem àwọn oníwọ̀n èyí béèrè irú àwọn béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn ẹni ọlọ́run kí ló dé tí yẹn béèrè ibẹ̀ ni ọlọ́run ni wọ́n sọ ọwọ́ ìsìnwá ni wọ́n ní spirit wa lọ béèrè béèrè àwọn ẹni ọlọ́run tó ń gbófin ọlọ́run bá lọ́wọ́ tó bá ti sọ̀rọ̀ kan àá béèrè ẹ dákun nítorí pé ọ̀rọ̀ ọlọ́run lẹ sọ fún wa níbo ni ká wá sí ní ìbéèrè muta adiban ìbéèrè tó lẹ́kọ̀ọ́ kìí sí ìbéèrè pé kí ni ada ìwẹ́ bọ́ yẹ̀yẹ́ ńlá fi ṣe lẹ́nu kó mẹ́rẹ̀ wà kìí sí ìbéèrè àṣà àtàwọn ọmọ tọ̀hún kódà olùrọ olùkọ́ olùkọ́ ìbá eh, bàbá ká ṣàlàyé àmọ́ ṣéwù kan ó ṣe lásìkò rẹ̀ èyí yapa èyí jà nínú ẹ̀sìn jazakumullahu kulla khairin lọ́ba sàn yín lẹ́sùn olóore tó dáa ẹ dákun lànà bí ṣe o sànà bí ò ṣe àdúpẹ́ fún yín o ti mú tó fẹ́ mú lò àwọn ẹni ọlọ́ọ̀ tí wọ́n ṣe yún ẹ fi wọ́n lẹ̀ èyí tó lẹ́rìí ní kí wọ́n ṣe kí ni kí wọ́n ṣe títí ẹ̀ kò síjà sọ́wọ́n ló mẹ́ni títí àyíbẹ̀ kọ́ يعرفونه كما يعرفون أبناءهم قال لبي وانسي ماما وان تيوان موقع وما تيوان بي تيوان ما يوا وما وان تيوان ما يرون تاما وان لشي قال قال لبي وانسي مانا بي قريبا أو قال سورة الفاتح محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود كن ذلك ولذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل الإمام مالك رحمه الله تعالى afagba látọjú ayé rẹ̀ dè ní dàlkìyàmà afagba ni ó ní àyà yìí ń fún wa lára mọ̀ wípé àwọn sọ̀hábà nábì gan ọlọ́run sàn kankan pa wọn nínú Taurat àti Injil torí pé àtànábì àtàwọn sàhábà yẹn ló ń sọ papọ̀ pé zalika mathaluhum fi tawrati wal injil oníṣòwò ẹni bá wá ń bú àwọn sàhábà tí ń dáhẹ́ wọn tí ń bínú wọn láwọn tó ṣe pé Ọlọ́run ti sọ̀rọ̀ nípa wọn gan kalẹ̀ sínú tawrati àti injil kátó wá sọ pé Qur'an onírú ẹni yẹn fọwọ́ kafirun murtad nígbà tí sọ̀rọ̀ pa àwọn torí pé èèyàn lè kọsẹ̀ lára wọn níwájú ọlọ́run àwọn tó lọ ń gbọ́rọ̀ wọn wá báyìí wọn kàn wá dé wá ní bí obìnrin náà ló bí wọn wọn àjẹnú ló bí wọ àjẹnú ló bí wọ kìí ṣe èèyàn ìwà ìmọ̀kànláyé ó mọ̀ fi àwọn ọmọ tí wà nábì ó fún mọ̀ wọn mọ̀ wéwọ tí àlè tírèsì ibi kéétìkéwò rẹ ti wá àwọn tí wọ́n kéwú níwájú ànábì báyìí táwọn bí wọ́n sì yé ni pé wọ́n ṣe ń tókù dẹ́ẹ̀ káàtó àti kó pé wọ́n ṣàkíyèsí wọ́n wá dé lẹ́yìn lẹ́yìn wọ́n wá ní hum rijal wa nahnu rijal la ilaha illallah àfikọ́lọ̀ kó yáa fi gbogbo wa lóòótọ́ lódodo lẹ́sùn máa sùn mí kalimatu haqqin urida biha al-batil àpá ànábì ọlọ́ọ̀bá ni wọ́n gbogbo ohun tí ẹnu àwọn sọ̀rọ̀ bá ti kò lé lórí ipò ọ̀ràn yẹn ni ọ̀ràn yẹn nínú Islam ìjùmọ̀ ìsọ̀hádà hujja kò ní jẹ́ hujja lọ́dọ̀ ti tiẹ̀ nígbà tí wọ́n jẹ́ bídíà ìjùmọ̀ ìsọ̀hádà hujja tó bá yẹ pé nìkan nínú wọn nísìn lálẹ́ máa ń sọ wípé bákan nìkan ní sọ̀hábà yìí rí eléyìí ìmí tún rí mi tó tún takò ìbẹ̀rẹ̀ àwọn ti máa ń sọ wípé tó bá ń wọ̀ mú nínú ọ̀rọ̀ àwọn méjèèjì ṣùgbọ́n ibi tí consensus bá ti wọ́n rọ̀ àwọn sọ̀hábà wípé báyìí là ń ṣe nǹkan nú ẹ̀sìn àbáyìí ṣe báyìí ìwọ kan wá dé wá fẹ́ nọlifáì consensus àwọn sàhábà níjọ́ wo lásìkò wo táǹkọ̀ wọn kéwù tó ṣe pé bẹ́ẹ̀ yẹn ò bá sá pẹ̀lẹ́ ìyẹn ó sì kó ìbínú ọlọ́run látara àwọn sàhábà òjíṣẹ́ ọlọ́run ní bọ́n bá dá kọ̀ọ̀rọ̀ kọ́dàrú ó ní ẹmẹ́nu yín lọ́wọ́ ẹmẹ́nu yín lọ́wọ́ àwọn kan gba wájú rẹ ni wọ́n ti rí kótó délé ayé ni ńgbà tó rùn rẹ yọ ti ń ta wọn lójú òní wọ́n fọ wọ́n fi gbá wọ́n fi borun wọ́n fi borun rẹ mọ́lẹ̀ ẹ gbogbo èyí ń kọ̀rọ̀ jẹ́gẹ́jẹ́gẹ́ ní pátì etí ìbẹ̀rẹ̀ ọ̀nba ti kọ ẹ má sọ̀rọ̀ pa rẹ̀ kúrẹ́ ànábì sọ débi wípé ó yẹ kó o ṣègbésẹ̀ kan kí nǹkan kan má lè ṣẹlẹ̀ sí ọ nǹkan wá ṣẹlẹ̀ tán wá ní ká ní mo ti ṣe báyìí ni ká ní mo ti ṣe báyìí ni láwọ ká pé mo ti ṣe báyìí ni mo tẹ̀ ìbámọ́ gbà ká pé mo ti ṣe báyìí ni ìbámọ́ ṣe kìnnì kan ànábì ní láwọ yẹn taftahu baba shaitan a máa ṣí géètì ìsúkalẹ̀ ni torí bẹ́ẹ̀ ló ti máa fọ́ọ̀tì kádàrà ọlọ́run náà ẹ lè ṣe precaution kalẹ̀ fáwọn kíru ẹ̀ mọ̀mọ́ sábà fẹ́ wáyé mọ́ àmọ́ lórí tó ti ṣẹlẹ̀ pé ká ní mo ti wá ṣe báyìí ni ìbámọ́ ṣẹlẹ̀ la ó tún wá ní bá ń dákọ̀ àwọn sọ̀rọ̀ mi ànábì ẹ̀ mọ́nu yín lọ́wọ́ ni o for amsiku dákẹ́ ńgbà náà ẹran èèyàn kan chìtì èèyàn kan ńgbà náà kí ló kàn wọn níjọ́ wo ni wọ́n dé tó mọ̀ á dá sọ̀rọ̀ tí ó kàn ọ́ ní tó kàn láàrin ẹbí sọ yìí wọ́n bá ti dákọ̀ àwọn sàhábà mi lẹ́nu rẹ mọ́ dákẹ́ ntọ́lọ̀ ń ṣe fún wọn kó àná máa ṣe fún wọn radiyallahu anhum wa radu anhu wọn dá kọ Abubakar ní abẹ́lẹ́mi náà àwọn sàhábà radiyallahu anhu ó tún gba aládàá gan kúmá tọ́lá ṣe ọlọ́ọ̀bá ló mú sẹ́. tó àwọn Yahuda àtàwọn ọ̀nà sọ̀rọ̀ wọ́n mú ànábì níbàámu sẹ́yà yìí wọ́n gbọ́ nípa àwọn sàhábà rẹ̀ gan ya'rifunahu kama wà inna fariqan minhum ṣe irú àwọn ẹ̀yà kan nínú wọn la yaktumuna al-haqqa wọn a máa pa òdodo mọ́ wa hum ya'lamun tí wọ́n sì mọ̀ nínú ìwà ìwà burúkú tí ò da ti ń bẹ àwọn Yahud àti àwọn Nasara kitmanu al-haqq conceal the truth àní jẹ́ káwọn èèyàn no wọ́n máa fi lè mọ̀ pé bọ́rọ̀ ìṣèrí nìyí àní rí wọn kó jẹ mọ́ ìwà àwọn yahudu àtàwọn nasọrọ ni olólùwọ̀n fi ròyìn wọn bí ẹ̀rí wa anna fariqan minhum la yaktumuna al-haqqa wa hum ya'lamun iṣẹ́ ìdápá kan nínú àwọn yahudu àtàwọn nasọrọ wọn yẹn wọ́n mọ òótọ́ ọ̀rọ̀ àmọ́ wọ́n ń pa òótọ́ ọ̀rọ̀ yẹn mẹ́ni tí wọ́n sì mọ́ tó yé wọn nínú tí ó kọ́ máa ń kó yàjà wájú ọlọ́run rè ẹ mọ̀ nípa ànábì ọ̀rọ̀ rẹ̀ yíyé yín ẹ sì pọ̀rọ̀ rẹ̀ mọ́ fáwọn ọmọ ẹsẹ̀ pọ̀rọ̀ rẹ̀ mọ́ fáwọn ọmọ ìjọ yín ọmọlẹ́yìn yín ti torí pé fẹ́ kó wọn jẹ torí tẹ́ fẹ́ rí látara wọn torí olówó tẹ́ fẹ́ rí látara wọn ẹ̀jẹ̀ ń mọ òdodo ẹ̀jẹ̀ ń mọ tó yẹ ń ṣe lẹ́sìn ẹnìkan tí mo sì lè rántí rẹ̀ dáadáa báyìí ó jẹ́ fọ́níṣọ̀ lẹ́kùn gbà yẹn ó ní ilé ìjọsìn kan wọ́n pè ń pé atẹ́gùn sí kó wọn bá wọn kàn ó lóun wá lọ ọbẹ̀ ẹni tó wá jẹ́ alàgbà ìjọ yẹn òun náà ló pè òun ṣe wá rí bí wọ́n kọ́ ní wọ́n ṣe kọ́nu chọ́ọ̀chì yẹn yàrá kan náà tún wà tó ṣe wípé alàgbà yẹn máa ń lò sí gbogbo rẹ̀ náà ni atẹ́gùn ṣe papọ̀ bàtà òun wá ń tún bẹ̀rẹ̀ ṣe tó ń kàn òun wá rí tẹ́ kírun nínú ibẹ̀ òun wà fọ́ọ̀sì láti gbọ́n bí pásítọ̀ yẹn léèrè wípé irin iṣẹ́ àwa mùsùlùmí lélẹ́yìí irin iṣẹ́ àfihàn bẹ̀ lọ́hùn torí bàbá kírun á tẹ ẹ a sì gbọ́ pé ẹ̀ bá fẹ́ pàtẹ́wọ́ mọ́ olúwa lójú ẹ máa ń tẹ ìtẹ́ bó ló wá rí ló ẹ̀ sáàmà ṣiṣẹ́ tiẹ̀ máa bá tiẹ̀ lọ sọ pé àníwò wá kan ilé tábẹ́gùn sí ni àníwò mọ̀ fojú tó ń ti bẹ nínú ibi tábẹ́gùn ti yí jà ọlọ́run sì sọ̀rọ̀ àmọ́ sáfẹ́ mọ̀ pé ah, kí ló ń dààmú ọkùnrin yìí mo tún parí iṣẹ́ tán torí gbójú rẹ̀ tún rọ̀ díẹ̀ alàgbà bó wa ni ló ní à ọ̀nà jẹ́ ní gbogbo ìta gbé lọ́wọ́ yìí pé òye tẹ́ra òun tóun o òun pa wákàtí ìrun márùn-ún jẹ ní ti tóun o tó mọ̀ pé ètò òfin wà lìjẹ́ náà nìyẹn à ó ní pásítọ̀ ló ní ẹ pásítọ̀ náà wọ́n pè òun mo mọ̀ pé òun èyí ṣe pásítọ̀ bí mi ṣe wá rí séèyàn ní jẹun ní wọ́n àwọn èèyàn tí ń bẹ lẹ́yìn yín ẹ tí wọ́n nìyẹn ṣùgbọ́n àwọn máa ń sọ ńgbà míì tí ṣé wọ́n rí ṣé wọ́n rí ohun tó máa ń takò àwọn mùsùlùmí ni pé káwọn gan wò pé kí ló dé tí òun kì í takò àwọn mùsùlùmí nígbà mí gan tó mọ̀ sọ fún wọn pé ẹ̀sìn kan làwọn jọ ń sìn o àwọn náà jọ ń sìn lọ́nu pé kí ló tún wọ́n béèrè pé ah, wọn ò béèrè béèrè bẹ́ẹ̀ rí so òun yẹn tẹ́ra ń wo bó ṣe rí bó ṣe rí náà nìyẹn òun kí òun láyè yẹn kò sígbà tó yẹ ṣe náà fìlà kọ́ lọ́wọ́ forí jù òun pé tóun bá ti lówó dáadáa wọ́n padà fi chọ́ọ̀chì yẹn lẹ̀ ẹni tó kàn wá ń kàn ó lóminú ni wípé àkàmọ́yé mùsùlùmí náà tí wọ́n ti kó sínú chọ́ọ̀chì yẹn tó bá sọ yìí ní iṣẹ́ èṣù lọ́wọ́ tí fi ń dábìrà ìtẹ́kùn ní mẹ́rẹ́kù tẹ́lẹ̀ bá wá nítorí pé òun wáyé òun fẹ́ lówó òun fẹ́ lọ́rọ̀ tí bá ń ba kíámà àwọn ẹlòmíín jẹ́ kí láti bọ̀tán rẹ̀ wájú ọlọ́run kí láti bọ̀tán rẹ̀ wájú ọlọ́run torí ara ẹ̀ pa òdodo mọ́ nìyẹn lẹ́fẹ̀ẹ́ àwọn tí wọ́n bá lẹ́mìí akínú wọn kúrò wọ́n padà polongo fún àwọn ìjọ wọn wípé mùsùlùmí làwọn àwọn ti gbà islam ìjọba fọ́ kó fọ́ alikiyama ló jùlọ wàlá àkìbátú lilmuttaqin wọ́n mọ̀ pọ̀ òdodo yẹn mọ́ ni so kitmanu alhaqi khislatun min khisal almunafiqin nínú àwọn wàtí ò dáa tí ń bẹ̀rẹ̀ àwọn mọ̀náfìkì mùsùlùmí náà nìkan máa pa òdodo mọ́ yorùbá gan sọ sọ̀rọ̀ yìí wọ́n ní gbọ́dọ̀ eh, tí wọ́n ń sọ wọ́n ní àní kú síbi tí tá a sọ̀rọ̀ sí owó ọ̀rọ̀ wo kò tó ọ̀rọ̀ láwọn náà sì máa ń sọ ọlọ́run àwọn wípé àgbàlagbà tí ó rọ́rọ̀ òdodo rẹ̀ tí ò sọ ọ̀rọ̀ rẹ̀ burú ju ṣàìtọ́nù apárí lọ àbíṣà ìtọ́nù awuyaya wọ́n tó oró ìtọ́ tó sọ ò sọ ò tó fi ṣesí náà ṣàlàyé fáwọn èèyàn ìgbà náà ìlú ló máa bá yẹn wípé bàbá ní àwa sọ ní ti aláàrí yìí ẹ àṣìṣe fẹ àwọn èèyàn sì lè sìn yẹn jàǹbá o fi ṣesí sọ bóun ló ṣe fìwà sọ ẹja lọ bí báyìí o ìsìn ń lé ìráyè nígbà tí wò bá ti lọ mọ́ ẹ tó bá ń la kẹ́rin mọ̀ pé tí kinní bá dáa ó yẹ ká bá ń bẹ̀ mane ni èmi ń ṣe ìkárùbìlì kọ́líbì náà ni ó sì wà ń bẹ̀ ìkárùbìlì kọ́líbì o òun fi ọkàn kan tí wọ́n ṣe kódà mo ṣe wà ń bẹ̀ gẹ́nu mi gẹ́ ń bàjẹ́ pé tó sì ṣe yìí ò o àwọn èèyàn wa nìyẹn ikram ikram <laughs> ọlọ́mọdé sànú ó ní nígbà tó tún mọ́ pèmí náà lé kò sì ní dákẹ́ ló sọ pé tí wọ́n ń ṣe ò dá wọ́n pọ́n lé so tóṣù bá pọ́n ọ lé ní ìsìn òníyà fún wọ́n pọ́n ọ lé ní ìjẹ́ kó lè sọ fún pé wọ́n kù síbi báyìí wọ́n tàn wọ́n náà ni torí pé ọ̀rọ̀ wọn fún yẹn wájú ọlọ́run sọ̀rọ̀ títí ẹ ó yé wọ àwọn ní òye àgò pé kò yé wọn àgò pé kò yé wọn kádó bá wá sọ ní ìsìn tó wá ṣagídí láti mọ̀ kó ti ṣe títí ẹ̀ tó ẹjẹ́ máa mọ̀ kú ẹnu òdodo ọ̀rọ̀ sísọ bàbá lè sọ lóhùn káfí ṣe sísọ wọ́n ní kí ló tẹ̀ lọ́bì kan onímì lọ ni ah. ṣé kò tún dáa ni ah, mo lémi ní mi lọ wọn pé àbùṣebùṣe tó báyìí pé òun fẹ́ sọ wípé kò dáa ìfúnbọ̀ ọlẹ́rù ó sì àyẹ̀kọ́ lè sọ wípé mo ní mi ṣe kí ni <laughs> ó ní mi lọ sábà tọkùn bọ̀ mí lọ́rùn ni ẹ ṣé kí ni ò bẹ́sẹ̀ mu ni ah, àní mo lémi tó ń pè ìkúkú wá sílé yìí ni ẹ mọ́ lọ àlé mi mi lọ dáwà kan ló ṣe yẹn torí pé ẹ̀mẹ́ni ẹ̀ náà mo fà fẹ́ rí bíi méjì kò lọ kò sì ní dáa kò sì ní kò dáa yóò mọ wá dààmú yóò mọ wá dààmú títí tí fún padà pàdé ẹni tó sọ pé òun lè sòdodo ọ̀rọ̀ fún à ń sọ dárọjà tó fúrú ẹdùn níbi ká sòdodo ọ̀rọ̀ ni o wà á lá ànábì sí jáàmà nínú àrífi Abu Sa'id al-Khudri wípé gbogbo ẹni tọ́lọ́run bá jẹ́ kí òdodo kan hàn sí kò lẹ́tọ̀ọ́ fún ẹni bẹ́ẹ̀ láti pọ̀ òdodo yẹn mọ́ tìtorí pé ń bẹ̀rù pé wọ́n pa kọjọ́ ku rẹ̀ tó pé àbí ń bẹ̀rù pé òun ò ní jẹ́ kó òun rí àsìkò tó yẹ kó òun rí láyé àbí tó sọ yìí hàn ní mọ́ Muhammadu gbà méjì yẹn náà kọ́ ó ní kí ni tó bá ní kó sọ ó dán lórí kọ́ ó sì ọmọ yẹn ló àwọn eléyìí èrè jẹ́ yẹn o èrè àkọ́kọ́ nu ẹ̀rí nu èrè lẹ́ẹ̀kejì ah, wọ́n yí àga mọ́ ọ́n dì í bí iṣẹ́ gbogbo pé ò tí rí promotion gbà wọ́n tẹ̀ lé ọyẹ́yẹ́ ní ọ̀rọ̀ promotion káàsọ̀ yìí wọ́n lé ọyẹ́yẹ́ bí ẹnìkan tí hmm, ọlọ́run láì mú wa dúró déédéé kó sàánú àwọn mùsùlùmí ó lọ́wọ́ àtìyàn kan rájù níbi iṣẹ́ nípa pé ìsìláàmù lọ́nà gbogbo ẹ̀sìn ní ìsọ̀nà ìkẹta olọ́gá àwọn sì rèé oníkèsè mùsùlùmí dìbẹ́tì yẹn wá kan létí nínú ọ́fíìsì olókàn jáde ló bá ní ó bá kàn pé ó kọ pé lágbájá pẹ́ẹ́nù rẹ mọ́ wọ́n ń sọ pé ìsìláàmù nìkan lọ́nà gbogbo àwọn Amẹ́ríkà gbogbo àwọn London gbogbo Australia Christians gbogbo wọn náà tí wọ́n rò pé ọlọ́wọ́ ju gbogbo wọn sí náà ni olú náà wàá wò wípé lóòótọ́ mà ni ah! ẹ wò ó pé lóòótọ́ ni gbogbo ilé ayé gan kúmọ̀ mùsùlùmí tí bẹ́ẹ̀ ń bẹ̀ bọ́lá ń bá ní kò sálì jẹ́rẹ̀ fẹ́ nìkan lálẹ́ kìlámà sẹ́yìn kò mọ̀ lọ́ọ̀ni gbogbo tọ́lọ̀ ńlá láyé tọ́lọ̀ bá ní ẹni náà nìyí sẹ́yìn kò mọ̀ lọ́ọ̀ni olómi náà padà wàá wò wípé ah, àwọn ìlú tí wọ́n ń ṣe kìrìsẹ́ǹtì yẹn mọ̀ pọ̀ lóòótọ́ tí fún àwọn yẹn náà ni wọ́n wọ náà ìlú mélòó ló ń ṣe kìrìsẹ́ǹtì lágbàáyé gan náà ìlú mélòó Nàìjíríà gbogbo àwọn ìlú tẹ̀yìn ń sọ pé wọ́n ń ṣe kínní jíùsì ni wọ́n ìtòsí jẹ́ jíùsì ni wọ́n ṣe ẹlẹ́sìn iná èyí tí àwọn tí wọ́n bọ́ náà wọ́n ń bọ màálù wọn èyí pa màálù lù tí wọ́n yóò wọ́n bá ti bí yóò dàgbà dàgbà tí èkú fún ara rẹ̀ náà rí àwòmọ́ lójú ni màálù gbogbo àsìlámù nínú ìlú wọn ìlú mi ló ti lẹ́mọ̀ jẹ màálù o gbọ́dọ̀ jẹ́ nínú ìlú tí wọ́n ti bí ọ nì ẹgbẹ́ àwọn tó kún gbogbo ibi tó ń tẹ́ ń tẹ́ ń lẹ́ra yín mọ́ nọ́ọ̀sì yín nù kúrò ìlú ìbẹ̀yìn bí tó ló dákẹ́ Ah, ọ̀gá ọ̀gá ọ̀gá kò yẹ kó wá lé lẹ́yìn ẹ̀dẹ́bi wípé kí mọ́ni tí wọ́n á bàjẹ́ tó ní mọ́ni ti fẹ́ bàjẹ́ bẹ́ẹ̀ yẹn yẹn ló tọ́ mọ̀ ni tọ́lọ́ wá ju gbogbo àwọn wọn wọ́n pọ̀ wọ́n pọ̀ lẹ́bi irú àwọn tá à ń sọ yìí ẹ̀sìn wọn èdè nínú ìsìlámù náà wọ́n bá rí irun tí wọ́n wá kí wọ́n ń lé wọn ò kì bóòrò bá ti wá kí wọ́n ń lé wọn ò kírun gbogbo ẹni tó bá ń lákàkà látàrí pé wọ́n ṣe kí ni wọ́n fẹ́ jẹ wọ́n fẹ́ mọ̀ lọ́dọ̀ wa bí mr akànní nìkan sọra rẹ̀ torí gbogbo àkọ́ntrátì mr akànní kò jókòó mùsùlùmí rẹ̀ mọ́ wọ́n ní kí ló dé tó ń bá fi lè jókòó mùsùlùmí wò ní fún mi sígbà táwọn bá wá dé ọ̀nà tí wọ́n sọ̀rọ̀ òní sí ti tiẹ̀ kalẹ̀ ni dẹ́n tá ló pè ọ̀nà yẹn gan lọ́nà ti tiẹ̀ dẹ́n owó tó gbà mí kọ́ńtàtì yẹn gbà yẹn lé ṣé dènà sí náà tó bá tẹ̀ sí náà náà sógbè lọ́rùn ni mùsùlùmí gbẹ́sìn rẹ̀ yé ibi tó bá ti lè sọ òdodo ọ̀rọ̀ tó o sì lè kú ń bẹ̀ fìṣesí kọ́ fi ọkàn kọ́ bíbi táwọn ẹgbẹ́ mọ̀ rí pé ẹni yìí kan wà láàrin wa ni bó bá rí mí sì síbò mí gan-an yóò lọ torí kó wà kó wà comfortable rárá abẹ́lẹ́wà subhanahu wa ta'ala kó lé wa kún nínú àgbóyẹ̀sìn wa kó sọ wa sọ aburú àwọn ọ̀tá islam kó sọ wa sọ aburú ọ̀tá àwọn munafikun tí wọ́n jẹ́ ọ̀tá fún islam nínú islam rabbana atina fid dunya hasana. وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك